إن الحمد لله نحمده ونستعينه ونستكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الأدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوك فون ألون وبا أترى صلاة فون محمد صلى الله عليه وسلم a tún máa tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ wa látinú umdatul ahkam èyí tí al'imam abdulghani al-magdisi rahimahullahu ta'ala takójọ látinú ọrọ̀ anábíwa muhammad sallallahu alaihi wasallam nípa àwọn ṣe ìjọsìn wa èyí tí a ń bá lọ ọ̀húnáni nípa al-azkar ìyẹn ìrántí ọlọ́run ọba lẹ́yìn gbà tí a bá parí irun an sumay maula abubakar bin abdulrahman bin haris bin isham an abi sali salman an abi uraira tarodi allahu anhu látọ̀dọ̀ sumay ó ní abu sali asaman ó sọ fún an abi uraira tarodi allahu anhu láti ọ̀dọ̀ abu ureira abu ureira kọlọ̀ọba kúbọ̀ ayọ́nú sí ó ní annafukọ́rọ̀ al-musulmi na atawar rasulallah isallallahu alaihi wasallam àwọn tí wọ́n jẹ́ tálíkà nú àwọn musulmi àwọn abọ́ òjíṣẹ́ ọlọ́run nínú hadisi tí a ń kà yìí òun náà ni wípé àwọn èèyàn wọn lè rí bákan náà àwọn kan wọn ma jẹ́ tálíkà àwọn kan wọn gbé pẹ́lú jù wọn lọ àwọn kan lówó dáadáa bí ìrànmì ènìyàn ṣe rí láti dáadáa ni ṣùgbọ́n káwò wípé ọmọ ènìyàn á rí bákan náà bẹ́lẹ̀ ìṣe lówó lélẹ́ inú ó ṣe lówó bẹ́lẹ̀ ìṣe tòṣì lélẹ́ inú ó ṣe tòṣì ìfẹ́ yí súnà ọlọ́run ọba padà ní súnà ọlọ́run ọba àwọn kan ó ní àwọn kan ò ní ní bẹ́ẹ̀ làwọn kan ó gbé pẹ́lú ju àwọn kan lọ ọlọ́run ọba subhanahu wa ta'ala nílẹ̀ tẹ́kìdà bá àdùkùn bá àdùn sọkùnrìyà torí pé kí àwọn kan lè máa mú àwọn kan lò ní eré àbí tí wọ́n ti dáa jù wọ́n lọ kò sí bó lówó ṣe lè lówó tó kò dẹ̀ sí bó ṣe lè ní ọlá tó yóò ní di sáfíìsì àwọn èèyàn kan àwọn tó ní di sáfíìsì wọn ẹ tán bá kọjálẹ̀ tán bá láwọn ò ṣe ìdààmú bóun náà ni sọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ní agbọ́lá fún yín jura yín lọ nítorí pé kí àwọn kan lè mọ wúlò fún àwọn kan káwọn kan lè mọ lo àwọn kan fún nǹkan tí àwọn ò lè ṣe báyìí ṣe rí nìyí láyé anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam àwùjọ mùsùlùmí ó pín sí ìpele náà àwọn kan bẹ tí wọ́n jẹ́ tálíkà àwọn kan dẹ̀ ń bẹ tí wọ́n jẹ́ olówó ibi tí àwọn míì tálíkà dé mọ́ṣáláṣí ni wọ́n ń sùn àwọn tí a mọ̀ sí àwọn alùsọ́fà lára wọn ni abu orera tẹ̀rọ́dì aláwọ̀ anìhùn náà wà nípìnlẹ̀ tó ṣe pé nínú mọ́ṣáláṣí ní madina lòun náà ń sùn àwọn kan dẹ̀ ní tó ṣe pé àwọn náà ń ṣàánú àwọn èèyàn bá ṣe lágbára wọn àwọn èèyàn bí abdulrahman bin auf àwọn èèyàn bí abubakar sadiq àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ usman bin afan nínú àwọn tó ṣe pé change ń bẹ lọ́wọ́ wọn tí àwọn náà dẹ̀ ń ṣe ìgbìyànjú láti ṣàánú àwọn èèyàn bá ṣe lágbára mọ́ abu hurairah rọ́dí anhu ó ní anna fukọrọ almuslimina àtàwọn rasulallah isallallahu alayhi wa sallam àwọn tí wọ́n jẹ́ tálíkanú àwọn musulmi àwọn abó òjíṣẹ́ ọlọ́wọ́ bá fàkàlù ya rasulallah wọ́n ni rí òjíṣẹ́ ọlọ́wọ́ bá kọ̀dzáàbà alùdùsúrì bí darajá ti lọ́rùlá wọ́n nàími mukim àwọn tí wọ́n jẹ́ olówó nínú wa wọ́n ti kó gbogbo ìtó jẹ́ ipò tó ga bákan náà ìgbádùn tó ṣe wípé ó wà everlasting òun ló ń bẹ fún wọn wọ́n lówó láyé ń bí wọ́n ń gbádùn bákan náà wọ́n tún fi owó wọn wọ́n fi ń ṣe àánú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó túmọ̀ sí pé àwọn ipò tó ga òun ni wọ́n ti rí kó bákan náà ìgbádùn tó ṣe wípé yóò mọ ọbẹ̀ lọ gbére òun náà ń bẹnu ẹ̀ kọ́lẹ̀ wa mazak òjíṣẹ́ ọlọ́run ọba ní kí ni nǹkan tẹ́ gbàlérò kọ́ọ̀lù wọ́n ní ọ̀nà tí wọ́n fi kó àwọn ipò tó ga yìí tí wọ́n dẹ̀ fi rí ìgbádùn tí ó mọ ọbẹ̀ lọ gbére yìí òun náà ni pé yusọ̀lúnà kamanu sọ́lì àjọ ń kírun ni tọ́ bá pèrún Ajo wá kírun jẹmọ́ ẹ̀ náà ni àjọ ń kírun wákàtí márààrún ni àjọ ń kírun júmọ́ ni so ló jẹ́ pé ẹni tó lóun ní chẹ́ńjì lọ́wọ́ àbóhun lówó lọ́wọ́ nìyí ó wá wo pé á lẹ́wọ̀ àwọn ti ju pé káwọn ọmọ kírun pẹ̀lú àwọn kan lọ torí pọ́n jẹ́ tálíkà àìgbádùn ló ń ṣerú èèyàn bẹ́ẹ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn sahaba rọ̀dọ̀wọ́nù láàrẹ̀lẹ́hìn tó ṣe pé ipò bilóníà àbí milóníà lálẹ́fẹ́ lomi ìsinú wọn bí ní àsìkò wa yìí wọn àjọ máa kírun pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ tálíkà náà ni eléyìí ló fa tí àwọn tálíkà yẹn fi sọ fún anábíwá muhammad sallallahu alaihi wasallam ó ní yusallu na kamanu salli wọ́n ń kírun báwa náà ṣe ń kírun sókílà á fi dáa jù wọ́n lọ bákan náà wọ́n súnmú na kamanu so wọ́n ń gbáwẹ̀ tí rọmọdán bá dé àwa náà ń gbáwẹ̀ wọ́n ṣàwọn àwẹ̀ náà fílà àwa náà ń gbàwẹ̀ náà fílà wàyá tọ́sọ́dọ́kù wàlá na tọ́sọ́dọ́kù lára nǹkan tó fi wájú wa lọ ni pé àwọn ń rí sádàkà ṣe owó tí ọlọ́wọ́n ọba bùn wọn wọ́n tún na sójú ọ̀nà ọlọ́wọ́n ọba wọ́n ń ṣètọrẹ wọ́n ń set free àwọn tí wọ́n jẹ́ ẹrú wọ́n ń tú ẹrú lókun ẹrú nìyí wọ́n ń fi wọ́n lẹ̀ wọ́n ń sọ wọ́n dọ́mọ́ àwọn òré lè ń ṣe wọ́n jù wá lọ ní àwọn ààyè yìí nínú ẹ̀bà wá míì wàyà hujjón wọ́n ṣe hajj wà lànà hujj àwọn òrí hajj ṣe wàyà wọ́n ṣe umra wà lànà àtàmír àwọn òrí umra ṣe anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam ìgbà tí wọ́n sọ gbogbo eléyìí kalẹ̀ anábì náà rí pé tòótọ́ ni àwọn tí wọ́n jẹ́ olówó yìí tán kírun wákàtí márààrún tọ́lọ́wọ́n bá ṣe lọ́rọ̀ yẹn lé wọn lórí àwọn ramadan tó ṣe pé ọlọ́run ọba tó ṣe ní ọ̀rọ̀ yẹn lé wọn lórí wọ́n ń ṣe bẹ́ẹ̀ ni áàjì ẹ̀kan nínú gbésí ayé tọ́lọ́wọ́n bá ṣe lọ́rọ̀ yẹn lé wọn lórí wọ́n ṣe àwọn tálíkà ò ráwọn nǹkan wọ̀nyí ṣe kí wọ́n á ní way out gẹ́gẹ́ bí àwọn tálíkà ṣe wá complain tá a bá wo àwọn tálíkà tán wá complain àárín ẹ̀mí dáadáa ni kò ń ṣayé ni wọ́n ń bá wọn dù ṣùgbọ́n tán bá wọn dù òun náà ni pé bóò làwa náà ṣe fẹ́ jẹ́ ni gíga wájú ọlọ́run ọba táwa náà ó lè ṣe bí àwọn tí wọ́n jẹ́ olówó láàrin wa yìí káwa náà rí pò níwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala faqala rasulullah sallallahu alaihi wasallam sallam òjíṣẹ́ ọlọ́run bá wá ní afọláwò alimukum ṣe'an ẹjẹ́ nǹkan ìkíní kan tó dìrúkú náà bí ìmọ̀ sábà kọkù tó ṣe ipé tẹ́ ẹ bá ṣe àwọn tẹ́ ẹ náà ti gbáwájú yín nínú iṣẹ́ olóore tó ti gbáwájú yín lọ́lá tó ti gbáwájú yín níládá ẹ̀yìn náà ó lè lépa bá wọn tẹ́yìn náà lè máa dàbí titi wọn wọ́tẹ́sbíkú náà mẹ́nbà àdákùn àwọn èèyàn tí wọ́n tó yín ládá tẹ́ bá ń ṣàwọn nǹkan wọ̀nyí ẹ̀ lè fi yà wọ́n lẹ̀ ẹ̀ lè fi fi wọ́n lẹ̀ wà láyé kúnu ahadun afdọ́lẹ̀ mi kó ìlànà sọ́nà àmì ìsìlẹ̀mọ̀ sọ́nà àtù èèyàn kò wá ní dáa jù yín lọ ńlá èèyàn kò ní pọ̀ jù yín lọ ńlá àfẹni tó bá ṣe irú tẹ́ bá ṣe gbogbo àwọn kẹtẹ́ ń ṣe òun náà ń ṣe ó tún wá jẹ́ pé ó tún ráwọn nǹkan míì ṣe gẹ́gẹ́ bí àwọn nǹkan tẹ kà síwájú ó ń ṣe sọ́dápà pẹ̀lú owó rẹ̀ bẹ́ẹ̀ náà ni ó ń ṣe rúmúrá bẹ́ẹ̀ ni ó ń ṣe ájì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ṣe olóore tó ń ṣe ó tún wá ń ṣe irun ń ṣe in tí mo fẹ́ kọ yín òun náà tún wá ń bá yín ṣe irú èyàn bẹ́ẹ̀ òun ni ó da jù yín lọ anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam tó so léyìí ó mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ olówó ni wọ́n ń ráyè fún ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ ìjọsìn mi ẹni tó bá dúó déédé ni ó gbìyànjú láti ṣàwọn nǹkan tó jẹ́ nǹkan ọ̀ràn yẹn èyí tí ó dúó déédé àtọ̀ràn yẹn ni ó àti náfílà ni ó gbogbo ẹ̀ yóò dánú ni owó náà ni ó mọ lé káàkiri owó náà ni ó mọ lé káàkiri ipò ni ó mọ lé káàkiri ó lè tún máa tan rẹ̀ ó ní káwọn àfa máa bá ń ṣàdúrà ńlé kò mọ̀ wípé ara òun lòun tán àwọn àfáà tó pèsílẹ̀ tó nìkan máa ṣàdúwà fún àwọn nǹkan gbówó rẹ̀ lásán ni wọ́n jí àwọn wájú ọlọ́wọ́ bá lórí pé kí ni wọ́n ń ṣe jàǹbá fún yẹn ṣùgbọ́n nǹkan fún rẹ̀ ń ṣe jàǹbá fúnra rẹ̀ ìtọ́lọ́wọ́ bá ṣe lọ́ràn yẹn lé ẹ lórí ò gbọ́dọ̀ ṣe ni kò ń ṣe pé ó wà rẹ́ǹtì yẹn kan kó wá bẹ́ẹ̀ ṣe ìtọ́lọ́wọ́ bá ṣe lọ́ràn yẹn lé ẹ lórí gẹ́gẹ́ bí n tàn sọ ọ̀pọ̀lọpọ̀ olówó tó bá síríọ̀sì ni ó gbìyànjú láti ṣe tó jọ́ran èèyàn ni ó gbìyànjú láti kírun wákàtí márààrún ó lè mọ́ lè dìde lóru yẹn náà fílà ni ó gbìyànjú láti gba àwẹ̀ ramadan ó lè mọ́ lè gbàwẹ̀ náà fílà míì ni ó gbìyànjú láti ṣe ájì ẹyọ kan tó jọ́ran èèyàn lẹ́yìn ẹ à ń lọ london à ń lọ amẹ́ríkà à ń lọ paris à ń lọ kíní ìtí ó mọ̀ bá káàkiri nù ṣùgbọ́n ọ̀rọ̀ ipò kẹ́á ó yẹ kí n tún ṣe umura náfìlà àbóyẹ kí n ṣe ájì náfìlà ọ̀gọ̀rọ̀ olówó ráyè eléyìí náà tó bá ṣe yìí tó jọ́ran yàn tó lè ṣe dáadáa yóò gbà ládá wájú ọlọ́wọ́n ọba bẹ́ẹ̀ ni kò síyà fún ṣùgbọ́n bí tí problem wà ní wípé kó mọ́ ṣe ọ̀ràn yàn tọ́lọ́wọ́n ọba ṣe lọ́ràn yàn lé e lórí àbí kó tiẹ̀ mọ́ ṣe dáadáa èèyàn kan ò rẹ̀ lè fọwọ́ sọ̀yà yìí náà ipé gbogbo ọ̀ràn yàn mò ń ṣe dáadáa ọlọ́mọba subhanahu wa ta'ala sọ nínú alkùránù kẹrin ọlọ́ni wàlẹ́dínà yóò túnà máa àtàwò wà kùlúbù wàjílàtùm annahum ìlà rọ́bì mìíràn ọlọ́ni àwọn tó ṣe wípé owó tó ń bẹ lọ́wọ́ wọn wọn na ṣùgbọ́n mọ́ ṣe ń nà yìí náà wà kùlúbù wàjílàtùm ọkàn wọn gbọ́nrin rì annahum ìlà rọ́bì mìíràn nípa pé àwọn ọmọ padà sọ́dọ̀ ọlọ́wọ́ ọba ṣe ń tán ní káwọn ṣe ìyá àwọn ṣe bó ṣe yẹ káwọn ṣe é ṣọ́lọ́wọ́n bó gbélé yìí lọ́wọ́ àwọn báyìí ìtẹ́lómi ó tún mọ fọwọ́ sọ́yà ìpè à ah, ọlọ́ngbọ̀rọ̀ sanmi lẹ́sàn báyìí báyìí àwọn ẹni ọlọ́run ọba tán bá ṣe iṣẹ́ olóore ọkàn wọn ó tún mọ gbọ̀n ni nípa wípé ṣáàrí ṣeṣá ṣọ́lọ́wọ́n bó gbà lọ́wọ́ wa wọ̀kúlóògùn wọ̀ṣílẹ̀ tún annam ìlà rọ́bì rọ́jùrù ọlọ́wọ́n bá subhana wa ta ọlọ́run irú àwọn èèyàn báyìí lẹ́ẹ̀rí tí wọ́n mọ ṣalápá ń tètè bí oríṣiríṣi oore jẹ́ntúnṣe lé iná jẹ́ntúnṣe lé iná jẹ́ntúnṣe lé iná tó ṣe pé ẹ máa bá wọn wájú ń bẹ̀ ní gbogbo oríṣiríṣi orí torí pé kí ni èyí tí wọ́n láwọn ṣe tó jọ́ràn yẹn náà wọ́n tún mọ́ wo pé sáwọn rí ṣe ṣá ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ó ní àwọn ẹni rí ni ìyàwó aisha rọjàláwà anha ìgbà tó káyà yìí ó béèrè lọ́wọ́ òjíṣẹ́ ọlọ́wọ́ba muhammad sallallahu alaihi wasallam pé ṣáwọn tó tí wọ́n ń yọ zaka tí wọ́n ṣe wọ̀ ṣùgbọ́n tó máa ń ṣe àwọn iṣẹ́ tí ó da bí kan mu tí bí kan ṣe ṣáwọn ọlọ́wọ́n bá ń bá wí báyìí anábì ní kò ń ṣàwọn ọlọ́wọ́n bá ń bá wí ń bí àwọn tọ́lọ́wọ́n bá ń bá wí làwọn tó ṣe pọ́n dúó déédé ṣùgbọ́n pẹ̀lú pọ́n dúó déédé yìí náà ẹ̀rù tún bà wọ́n eléyìí dẹ̀ ní quality ńlá ni nípa wípé ká ṣiṣẹ́ olóore ká mọ́ tún jọra wa lójú pẹ̀lú ẹ̀ nípa pé àwa ibi tá a báṣẹ́ dé ọlọ́ngbọ̀rọ̀ ṣe báyìí fún wa ni kí la fẹ́ ló ń bi eléyìí òun náà ni wípé anábíwá muhammad sallallahu alaihi wasallam ó sọ fún àwọn tálíkà wọ̀nyí ìpè ẹjẹ́ ń kọ yín ní nǹkan tó ṣe pé tí ń bá kọ yín tẹ bá ṣe é àwọn tán ti ṣíwájú yíyẹ nú àwọn olówó tẹ ní wọ́n náwó wọn sójú ọ̀nà ọlọ́wọ́n ọba bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe ọmọra ni wọ́n ń ṣe ájì tó jẹ́ náà fílà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ bá ṣàwọn nǹkan ẹ̀yìn ó lè pa bá wọn àwọn tó dẹ̀ ń bọ̀ lẹ́yìn yín táwọn ò tí ì bá yín ní ládá wọn lè lépa bá yín ẹ̀yà wọn lẹ̀ tefetefe tẹ́ ẹ bá dún ní máa wọn kàn wọ̀nyí. anábíwá muhammad sallallahu alaihi wa sallam ó wá fẹ́ máa kà á fún wọn qal ó sọ báyìí pé tusabbihuna wa tukabbiruna wa tahmaduna dubra kulli salah ẹ máa ṣe subhanallah wa tukabbiruna ẹ ma ṣe allahu akbar wa tuhamidun ẹ ma ṣe alhamdulillah dubura kulli solatin lẹ́yìn gbogbo irun tẹ bá ti kí thalathan wa thalathina marra ní 33 times tẹ bá ń ṣe lẹ́yìn ẹ lè pa gbogbo tẹ ni wọ́n ṣe yẹn ẹ̀yin náà ó lè ní ládàá rẹ̀ torí ò ní táìmù àti ṣerú eléyìí tẹ́yìn náà bá ń ṣerú eléyìí ẹ̀yìn náà lè pa bá wọn ṣùgbọ́n tá a bá rẹ́ni tó yẹ pé òun náà tún wá ṣerú tẹ́yìn ṣe yìí nínú wọn ó túmọ̀ sí pé kí ni wọ́n tún ju yín lọ́nu so anábíwá muhammad sallallahu alaihi wasallam ó kó àwọn sahaba radwanla alayhim ní oríṣiríṣi ìrántí ọlọ́run ọba gẹ́gẹ́ bí n ta sọ fúnra wa àìní kan ṣe àti àìní àgbọ́yé ẹ̀sìn ni ó mú yàn máa fa àwọn ìfàkúfà káàkiri in tí anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam tó rẹkọmẹ́ndì ó tó láti ṣe fẹ́ni tó bá fẹ́ súnmọ́ lọ́wọ́ ọba o tí ó ṣe pé nǹkan mi ló ń wá káàkiri in tí anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam tó rẹkọmẹ́ndì ti tó so fún àwọn sahaba ridwanullah alayhim tí wọ́n jẹ́ tálíkà yìí ó ní ẹ máa ṣe subhanallah bákan ẹ máa ṣe alhamdulillah ẹ máa ṣe allahu akbar ẹ máa ṣe thirty three thirty three thirty three eléyìí ó máa jẹ́ ninety nine anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó fi eléyìí kọ́ wọn lẹ́yìn náà kọ́lá abu sọ́lih abu sọ́lih ìyẹn tábì yìí tó gba alátọ́dọ̀ abu orí rọ̀jọ̀láwọ̀ anhu ó ní farọ́jọ́ àfukọ̀ọ́rọ̀ muhajirin àwọn tí wọ́n jẹ́ tálíkà wọ̀nyí ọba tún padà wá bá nàbí sọ̀lá àṣàlá fọ́kálù wọn ni sẹ́mi àìkúwánu na alul amuwal bímọ fa'alna àwọn ọmọ ya wa táwọn lówó lọ́wọ́ àwọn náà ti gbọ́n pa nǹkan tá ń ṣe fafá alumisla àwọn náà dẹ̀ tún ṣe ìta ń ṣe yìí a níbò ni wọ́n ṣe ní jù alọ́wájú ọlọ́wọ́ba ìlòjíṣẹ́ ọlọ́wọ́ba fakọ́lá rasulullah isallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run ọba ní záàlìkà fọ́lùlá ọlọ́ ọlọ́run ọba nu yìí tí ìmọ̀ ìyẹ̀ṣà ọlọ́run ọba máa fún ẹni tó bá wù záàlìkà fọ́lùlá ọlọ́ ọlọ́run ọba ní yìí tí ìmọ̀ ìyẹ̀ṣà ọlọ́run ọba fún ẹni tó bá wù ọlọ́run ọba ló tún ṣe rọrùn fún wọn láti máa ṣe nǹkan tí mo fún yín láti ṣe olóòjẹ́ pé níwájú ọlọ́run ọba a máa ń ṣalápá ń tètè ni ṣùgbọ́n pé nankali kan bẹ tó ṣe pé ó jẹ́ nankali tí àwo fi wà special tó ṣe pé àgbọ̀rọ̀ release ẹ̀ fáwọn èèyàn kò ṣe ní islam ni yíò ń wá tó wáyé pé àwọn tálíkà àwọn èyí bá fẹ́ ṣe é ni wọ́n ní dé káwọn olówó gbọ́npa rẹ̀ wọ́n ní eléyìí àṣírí ni in tí kìnnìkan fi ń jẹ́kọ abẹ́wé ló wà <clears throat> rárá nínú islam àtúlẹ̀ ni ló jẹ́ pé gbogbo tí àwọn èèyàn lè fi súnmọ́ ọlọ́run ọba òun lànàbí muhammad sallallahu alaihi fún wọn so bídíà wípé nkankan bẹ téèyàn kan mọ sọ tí ó gbọdọ̀ fi pamọ́ téèyàn kan gbọdọ̀ mọ rárá yàwó anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam ó ti ń ṣe ìkankanjọ́ kan lẹ́yìn ìgbà tí wọ́n kírun àṣùbá tán òun ló ti ń ṣe ìrántí ọlọ́run ọba yìí sallallahu alaihi jáde lọ ìgbà tí ó padà dé ó sọ fún pé mazil ti ala halatiki lẹ́ti faraktuki aliha ibi tí mo fi ẹ́sì ló ṣe wà lákọ̀ọ́kùtù bá dákí arba kelmati bó ti sọ gbólóhùn mẹ́rin lẹ́yìn ìgbà tí mo kúrò lọ́dọ̀ ẹ̀ tó ṣe pé gbólóhùn mẹ́rin ni ó dájú gbogbo tó ti ń ṣe lọ anamsọ́lá asani arshi wàbídá da kelmati gbólóhùn mẹ́rin yìí ni tí mo rọra sọ yìí ó dájú gbogbo tó ti ń sọ láti gbàtà àti kírun tán tó ṣe pé òun ṣe àtikárù lọ anamsọ lásán kò tọ́jú ẹ̀ pamọ́ tó ló jẹ́ pé gbogbo àwọn nǹkan tí yẹn lè fi súnmọ́ lọ́wọ́ ọba lànàbíwá muhammad sallallahu alaihi wasallam ló fún àwọn èèyàn kálukó máa mú tó ń bá lè ṣe ń bẹ́ kálukó máa mú tó ń bá lè ṣe ń bẹ́ àwọn tálíkà wọn yìí wọn àwọn pé tánàbí fún wàyà ń káwọn olówó wa mọ̀ àtọ́jú ẹ̀ pamọ́ ni wọ́n ń ṣe tinú tí wọ́n náà tún dùn ṣùgbọ́n àwọn olówó náà tún gbọ́ pé ẹ̀yẹn ládá báyìí ló ń bẹ fún nǹkan báyìí àwọn náà bá tún jọ́ìn àwọn tálíkà àwọn náà bá tún bá wọn ṣe bẹ́ẹ̀ ni wọ́n ń ṣiṣẹ́ ájì wọn lọ wọ́n ń ṣiṣẹ́ rúmúra wọn lọ bẹ́ẹ̀ ni wọ́n ń ṣètọrẹ àánú wọn lọ anabiwa muhammad sallallahu alaihi wasallam oni dhalika fadlullah ọlọ́ọ̀lọ́wọ́ ọba ni tí iman yasha ọlọ́wọ́ ọba ti fún yín ó fún àwọn náà sókè ń kálukú kó ṣe alápá ń tètè láti ṣe iṣẹ́ olóore náà àníyàn dáadáa a tún máa jẹ́ kéèyàn tún ní ipò níwájú ọlọ́wọ́ ọba náà anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam gẹ́gbó ṣe ń bẹ nínú sọ́nù trimidi nínú hadithi abu kapshal amari anábì sallallahu alaihi wasallam ó ní ìran mẹ́rin ń bẹ ìran kan nìran ẹni tọ́lọ́wọ́ bá fún un nímọ̀ ó tún wá fún un lówó ìmọ̀ bá fún ó fi ń pe àwọn èèyàn síbi dáadáa ó fi pe àwọn èèyàn síbi ọba bákan náà owó ọba tún fún ó tún ná sójú ọ̀nà ọba ló fi jẹ́ pé a mọ̀ rínú àwọn ànábí ọba onímọ̀ ni wọ́n olówó ni wọ́n àwọn bí anabi suleiman alayhisalatu wasalam anabi daoud alayhisalatu wasalam tó ṣe pé wọ́n ní owó wọ́n ní ipò wọ́n ní ọlá wọ́n tún ní mẹ́ẹ̀sì kò ṣe pé wọ́n ní mẹ́nìkan anabi ọlọ́run ọba tún ni wọ́n ìran kanu ó ná ìmọ̀tọ́lọ́run ọba fún ó tún ná owó tí ọlọ́run ọba fún anabi sallallahu alayhi wasalam oníròyìn báyìí bí afdolil manazil òun ní po rẹ̀ ga jùlọ

tó tún nímọ̀ tó ná owó rẹ̀ tó ná ìmọ̀ rẹ̀ ládá kan náà ni ládá wọn látara àníyàn tó dá ló fi jẹ́ pé àníyàn wa gbọ́rọ̀ mọ́ ṣẹ́kì ẹ̀ gbogbo gbà tó bá ló ń ṣe wá sí ṣó ń ṣe nítorí kárí ni ni àbó ń ṣe nítorí pó ń wojú rí ọlọ́run ọba nítorí pó fẹ́ jẹ́ kí àwọn èèyàn kí wọ́n mọ̀nà tó bá ló ń ṣe ìtọrẹ àánú fáwọn èèyàn ṣó ń ṣe nítorí kó lè máa fi yangàn lé wọn lórí ni àbó ń ṣe nítorí wípé ó wojú rí ọlọ́run ọba ẹni tó nímọ̀ tí ò lówó ṣùgbọ́n òwú kóun náà lówó kò ń ṣe torí pé káwọn lè ba àgbà ládùúgbò kọ́ ṣùgbọ́n torí kí ó lè ba gbé ọ̀rọ̀ lọ́wọ́ ọba ga nítorí kó lè ba spread ẹ̀sìn ló fi nírú àníyàn bẹ́ẹ̀ ọlọ́wọ́n ọba ó fún ní ládàá tó ń fẹ́ òun àtẹni tó lówó tó nímọ̀ àwọn méjèèjì déédé ni wọ́n níbi ẹ̀sán wájú ọlọ́wọ́n ọba ìran kẹta òun lẹni tó ṣe yí pé òun lówó ó nímọ̀ ṣùgbọ́n owó tó ní àtìmọ̀ tó ní ó lówó ṣùgbọ́n owó tó ní owó yìí ó na síbi nǹkan tí ó dání òun lẹ́rin lórí ṣeréṣe ẹlòmí ó ní lára kánẹ́fẹ́ ṣe nǹkan nu mọ́ṣáláṣí kó gbówó kalẹ̀ ṣùgbọ́n jẹ́ kí àwọn rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ kan ṣẹlẹ̀ wọ́n fẹ́ ṣe kìnníkan kìnníkan ṣe ó ti kú ni wọ́n fẹ́ ṣe kìíní kan ẹ̀ẹ́rì tó ṣe pé yóò máa ran gbogbo egungun rẹ̀ ń gbà wọn ní gbogbo iṣan rẹ̀ ó máa ràn lórí pé kíni a kíní yìí àwọn yóò gbà yóò máa gbówó kalẹ̀ fún wọn láti lè fi ṣerú àwọn nǹkan báyìí gbogbo nǹkan àbàjẹ́ téèyàn bá náwó lé lórí yóò gbẹ̀sán aburú rẹ̀ níwájú ọlọ́run ọba anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó ní wọ́n sanna sunnatan sayi a ẹni tó bá fi lè la ìlànà aburú kalẹ̀ fàcálẹ́ yìí wíṣọ̀rọ̀ ha ẹ̀ṣẹ̀ rẹ̀ yóò rú wọ̀ wíṣọ̀rọ̀ mọ̀nà amílà bí ha àti ẹ̀ṣẹ̀ gbogbo àwọn tó bá ṣe nǹkan yẹn ìlàyọ̀mìn kìyàmà títí jọ́ngbìn dẹ̀ kìyàmà ṣé o ló dalẹ̀ ẹni tó dalẹ̀ ọtí kalẹ̀ táwọn èèyàn mutí ń bẹ́ẹ̀ àbó dá klọ́ọ̀bù kan kalẹ̀ táwọn èèyàn tí wọ́n ń ṣe pátipàti ń bẹ̀ báwọn èèyàn bá ṣe ń ṣẹ̀ṣẹ̀ tán kọ ẹ̀ṣẹ̀ kalẹ̀ fún un ó mọ kọ ẹ̀ṣẹ̀ kalẹ̀ fún ẹni tó jẹ́ pioneer rẹ̀ ni ó mọ kọ ẹ̀ṣẹ̀ kalẹ̀ fún ẹni tó ṣe pé ló champion rẹ̀ so ló fi jẹ́ pé agbọ̀rọ̀ tún àníyàn wa ṣe anábọ̀ muhammad sọ̀lá sọmọ ní ìran kẹrin lórí ẹni tó ṣe pé kò lówó lọ́wọ́ ṣùgbọ́n ó ń wò pé ah tọ́lọ́n bá dẹ̀ fẹ́mi náà lówó irú bẹ́ni ṣe ń spọ́nsọ̀ klọ́ọ̀bù tó ń spọ́nsọ̀ lé ọtí èmi náà lè ṣerú nǹkan báyìí òun náà wọ́n kọ́ kalẹ̀ fún ní iṣẹ́ aburú anamsọ́lá asalam ni uma fil wizri sawa améjì níbi iṣẹ́ ẹ̀ṣẹ̀ nkankan náà ni wọ́n torí pé kí ni ó ní lẹ́mi gan pé kóun náà lè ṣerú nǹkan tán ṣe láburú yìí owó tí ó sí ni kọ́lọ́wà subhanahu wa ta'ala kí ó tún wà ní ẹnì wá ṣe so ká ní àníyàn tó dá ó lè jẹ́ kárí ládáwájú ọlọ́run ọba àwọn tálíkà tó ṣe wípé wọ́n ṣe tí wọ́n ṣe yẹn tánimsọ lásán tó rẹkọmẹ́ndì fún wọn wọ́n sì lè rí ipò níwájú ọlọ́run ọba pẹ̀lú àníyàn tó dá pówó àwọn náà káwọn náà tiẹ̀ níwó báwọn ìṣèlò káwọn náà lè ṣàwọn nǹkan wọ̀nyí ṣùgbọ́n lórí nǹkan tí wọ́n ń ṣe páwọn èèyàn tún ọlọ́run ọba subhanahu wa ta'ala tún gbà fún wọn láti ṣe dhalika fọ́lùláyò tí ìmọ̀ ìyẹ̀ṣà ọlọ́lọ́wọ́n ọba ni tó ṣe pé a máa fún ẹni tó bá wù gẹ́gẹ́ bí n ta ṣàlẹ̀ síwájú ẹlòmíì yóò nímọ̀ yóò tún lówó níbi ìmọ̀ yóò mọ̀ na owó náà yóò tún mọ̀ na ẹ máa wò pé ṣólówó ní kápẹ́ yìí ni abáfẹ́sì ní kápẹ́ kò síbi tẹ́ ẹ̀ ti ní bá ń bẹ́ kọlọ́mbà subhanahu wa ta'ala kó kàwá kún ara wọn so jẹ́ pé nǹkan tó pàtàkì púpọ̀ ni ká láníyàn tó dáa àníyàn tó dáa yóò jẹ́ kéèyàn máa dé ipò ńlá bẹ́ẹ̀ ni téèyàn bá ní àníyàn burúkú yóò jẹ́ kó máa rí aburú wájú ọlọ́run ọba yóò jẹ́ kí ó máa lẹ́ṣẹ̀ wájú ọlọ́run ọba ló fà tó jẹ́ pé àwọn afáwọn àmọ́ discuss láàrin ara èwo ló dáa jù nínú méjì kéèyàn lówó àbí kó jẹ́ tálíkà èwo ló dáa jù àwọn afáfà láàrin ara wọn ìyẹn lẹ́yìn ìgbà tó bá jẹ́ mùsùlùmí ṣé kó lówó ló dájú ní àbí kó jẹ́ tálíkà èwo ni ládàá rẹ̀ pọ̀jù wájú ọlọ́run ọba àwọn afáfà láàrin ara wọn ṣùgbọ́n èyí tí ó tẹ̀wọ̀n bẹ́ òun náà ni pé kò sí ìtẹ́yìn ò lè fi gba ládáwájú ọlọ́run ọba ní ìhà tíyàn bá kọ sí i eléyìí ló fà tó yẹ pé anábíwá muhammad sallallahu alaihi wa sallam ó ní àtọ́ìmù ṣakir bí manzilati asọ́ imi sọ́bìr ẹni tó ṣe pún rí jẹ tí nǹkan dùn fún tí nǹkan tẹ́ fún ṣùgbọ́n jẹ́ni tó tún dúpẹ́ fọ́lọ́run ọba pẹ̀lú pé nǹkan tọ́lọ́run ọba fẹ́ kó ṣe ló ń ṣe ó mórí ọlọ́run ọba ó ná sójú ọ̀nà ọlọ́run ọba ó dà gẹ́gẹ́ bí ẹni tó ṣe pé òun náà jẹ́ asọ́ìmù ẹni tó jẹ́ tálíkà tí ò rí jẹ ṣùgbọ́n asọ́bìrì ó jẹ́ ni tuntun ṣe sùúrù méjèèjì ní ó le láti ṣe ọmọ ènìyàn tó bá ti di pé ó ní chéńjì díẹ̀ lọ́wọ́ ń sin tó bá yẹ kó ń kírun déédéé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ rí pé lifestyle yóò change yóò di pé yóò máa kíláàsì ààrẹ yóò di pé a máa wò pé lẹ́fún ti ju àwọn kan lọ yóò di pé àwọn nǹkan tọ́lọ́wọ́ bó fẹ́ ní ó mọ náwó sí irú èyàn bẹ́ẹ̀ kò ń ṣe àtọ́rìm aṣáàkì kò ń ṣe ni tí nǹkan dẹ̀ fún tó ń dúpẹ́ fọlọ́hun ẹlòmíà wò pé nǹkan pè ní dúpẹ́ òní pé ńgbà tó ń ti ní chéńjì lọ́wọ́ kó wá pé patí kalẹ̀ kó wá rọtí fáwọn ọ̀rẹ́ o bó ló ṣe máa rọtí fọ́rẹ́ rẹ̀ tó ló ń dúpẹ́ fọlọ́hun ẹlòmíà wò pé tó wọ́n fi ṣèdúpẹ́ òní pé ńgbà ti chéńjì díẹ̀ ti ń bẹ lọ́wọ́ kóńtò tébù kalẹ̀ kóńtò ṣíà kalẹ̀ lẹ́yìn ẹni ni káwọn wá pelére káwọn jó kí lẹ́ ń ṣe ni mo ẹ̀ṣẹ̀ ra mọ́tò ni ìgbà ra mọ́tò tuntun tó fi dúpẹ́ ni kó pelére méjèèjì kọ́hún eléyìí ìṣe ọlọ́run ọba ni ìgbà tó bá léré yóò mọ kí ọ ní mẹ́fà méje oríṣẹ́ ló mọ wú ó wà ní à ń dúpẹ́ fọlọ́wọ́n bá ní rárá àìmóorenu téèyàn bá ń dúpẹ́ yóò pé ọba ṣe fóun yẹn àmọ́yé àwọn èèyàn ní òríru rẹ̀ kí ló ń lè ṣe tó ń lè fi ran àwọn èèyàn tí wọ́n nǹkan báyìí tó ń lè fi ràn ṣe fẹ́ ṣe fún tí jẹ talika ni wa eh gbadaat wa toshi wallahi olowo bo ni fe wa wallahi olowo ba se nti o da fun o se wa je ru emi ni iru ba yo ma to si talika to se wi ko ni soro nu ele wa po jantirere elomi loni yóò gba tàwọn èèyàn n'gbato tó bá ń rí jẹ lọ́dọ̀ o tí ò bá rí jẹ lọ́dọ̀ wọn yóò mọ bú tani àwọn ọmọ ní kọ́ mọ̀ ṣe kìíní kan nítorí pé orí gbà lọ́wọ́ rẹ̀ rárá ọlọ́wọ́ bá subhana wa ta'ala tí ó bá fún aláwọn kankan tá ń lé nìyí ó ti fún wa ní tó pọ̀ ọlọ́wọ́ bá ní wà tákùmí kúlé máa sa gbogbo tẹ́ ń bè lọ́wọ́ orí tó wọn lọ́wọ́ bá ṣe fún yín tẹ́ bá ń kà ní ẹni èjì ọlọ́ni látò ṣúhà ẹ̀ lè ṣunká rẹ̀ ṣùgbọ́n ní inal insan lẹ́dọ̀lúmùn kẹfà ọlọ́ni ọmọ ènìyàn ìran wa alábòsí ni wa bẹ́ẹ̀ ni ni wa ẹ torí pé wọn ló ti ti kọ irú ilé téèyàn kan téèyàn kan bẹ́ẹ̀ ó ti mọ wà nínú yẹn ó wà ó pọ̀ lọ́wọ́ bó ṣàánú ọlọ́wọ́ bá yẹpẹrẹ rẹ rárá tó o bá rí jẹ náà ṣe sùúrù pẹ̀lú ọlọ́wọ́ ọba ìtọ́lọ́wọ́ bá fún ẹ̀yẹ náà kò ń ṣe mímọ̀ ṣe rẹ ọlọ́wọ́ bá fi dán ẹ̀wò ni ṣé wàá jẹ́ tálíkà tí ó mọ mòore fún ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala pẹ̀lú pé yóò ṣe sùúrù àbí wàá jẹ́ tálíkà tí ó mọ tara tó ṣe pé yóò yà láì mòore sí ọlọ́wọ́ ọba lórí ìtòṣe sọ̀nàbọ̀ muhammad sallallahu alaihi wasallam ó ní àtọ́ìmù shakir bí manzilati asọ́im asọ́bir ẹni tí ọlọ́mọba subhanahu wa ta'ala tó bá ní kó mọ̀ rí jẹ kó mọ̀ rí mu tí nǹkan dẹ̀ fún tó dẹ̀ múrí ọlọ́mọba subhanahu wa ta'ala onírú èèyàn bí àtẹni tó ṣe wípé tálíkà lòun kò fi bẹ́ẹ̀ rí jẹ́ ṣùgbọ́n náà ṣe sùúrù bákẹ̀ǹkẹ̀ náà ni wọ́n tó ló jẹ́ pé ta bá ní káwo lọ káwo bọ́ á ní wọ́n tún wọ́n sí ni kéèyàn jẹ́ ẹni tí ó jẹ́ olówó tó dẹ̀ dúpẹ́ fún ọlọ́wọ́n ọba tó ń lowó rẹ̀ síbi tọ́lọ́wọ́n ọba fẹ́ ó dá àkọ́kọ́ ni pé yóò wúlò fún yàn dẹ̀tí yàn bá tún jẹ́ tálíkà náà tó ṣe gbójú ní sùúrù ẹni tó lówó nìyí kò ní máa bínú rẹ̀ níbi inú pé kí ti ẹ bàjẹ́ torí pé sùúrù ẹ̀yẹn ni yóò jẹ́ kó mọ owó tẹ́ni ìyẹn ń gbádùn ní àwọn ìgbádùn ayé nípa pé kékeré ní nǹkan yẹn tí ó bá fẹ́ máa ká lára ó lè mọ owó pé á ah, ládàdẹ̀ ń bẹ ni tó bá náwó rẹ̀ sójú ọ̀nà ọlọ́wọ́ bá o ṣùgbọ́n ọlọ́wọ́ bá subhana wa ta'ala látara àníyàn dáadáa tóun náà ní ọlọ́wọ́ bó fún nírú ládá tó fún ẹni yẹn kí la fẹ́ gbogbo eléyìí tá ń sọ èyí tó òun náà ni ọ̀rọ̀ nípa azkaru tó ń bẹnu ẹ̀ pé anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ó ní tusabbihunallah ẹ ma ṣe subhanallah bákan náà wa tuhamidun ẹ ma ṣe alhamdulillah wa tukabbirun ẹ ma ṣe allahu akbar thalathan wa thalathina marra ẹ ma sọ eléyìí ní 33 33 33 gbogbo jẹ́ 99 eléyìí òun ni tí ó ní ṣe pẹ̀lú èyí tí a ń bára sọ náà oríṣiríṣi ọ̀nà lànàbíwá muhammad sallásán fi rẹkọmẹ́ndì eléyìí èyí tá a sọ yìí kò strange ọ̀pọ̀lọpọ̀ náà ló mọ̀ lórí ẹ̀mọ́ ń ṣe bó ti ẹ̀jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ti ń ṣe ọ̀nà tá a fi ń ṣe kò ń ṣe ọ̀nà tó bá súnnà mu ẹlòmíì tẹ̀sùbá tó mú dání yóò máa wọ́ ni yóò máa wọ́ tẹ̀sùbá ẹni in less than one minute ó ti sọ gbogbo ẹ̀ tán àwọn akẹ́kẹ́ fúnra wa tá a bá lísìnsì ń ta sọ a mọ̀ pé ń ta sọ ẹgbẹ́ fúnra ẹ̀ṣẹ̀ la tún ṣe tó ní ìdíká tún wá foríjì fún subhanallah alhamdulillah allahu akbar ń ta farabalẹ̀ sọ ni so kò ń ṣe báwọn mi ṣe máa ń sọ ẹlòmíì gan-an bí ó ṣe wọ́ tẹ̀sùbá ní ẹmọ̀ owó pẹ́ṣẹ́ ní sọ kì ní ìṣá eléyìí ò ń ṣe nǹkan tó dáa níta máa ń farabalẹ̀ ṣe ní àwọn àtikáàrù yìí anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam ó tún ní mansabaha salasan mansabaha salasan wa salasina marra ẹni tó bá ṣe subhanallah 33 times wa hamada salasan wa salasina marra tó tún ṣe alhamdulillah ní 33 times ní wa kabbara salasan wa salasina marra ó wá tún allahu akbar ní 33 times wa qala tamam almi'a ó wá sọ kó lè bá fi pé 100 la ilaha illallah لا la sharika la lawul mulku wa lawul hamdu wa huwa ala kulli shay'in qadir ó wá sọ gbólóhùn yìí láti lè fi jẹ́ kó pé ọgọ́rùn anamsọ́lá asálẹ́m ní wúfìrọ̀tìláwù kọ̀tọ̀ọ̀yà àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tó ṣe ọlọ́wọ́ bó ṣàbójúkúrò ẹ̀ fún wà incarnate mithla zabadil bahar kódà kó ṣe pé àwọn ẹ̀ṣẹ̀ yìí ni wọ́n pọ̀ débi pé wọ́n fẹ́ tó gbígbì odò ọlọ́wọ́ bó ṣàforíjì lára ládà àti àǹfààní ká mọ̀ ṣe subhanallah 33 alhamdulillah 33 allahu akbar 33 káwá fi kún la ilaha illallah wahdahu la sharika la lawul mulku wa lawul hamdu wa huwa ala kulli shay'in qadir ká fi yí nkun kó fi pé 100 tá a bá fi kún náà bá láìfi eléyìí jẹ́ oríṣi kejì oríṣi kẹta gẹ́gẹ́ bó ṣe ń bẹnu sọ́nù nasáyìí láti ọ̀dọ̀ ìkàlára àwọn sàábí anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam zaid bin sábit rọ̀dẹ̀láwọ̀ anhu ìjọ kan ó sùn lójú oorun ó wá rí ẹni tó ń sọ fún wípé anábì muhammad sallallahu alaihi wasallam ti sọ fún wípé kẹ́ ṣe subhanallah 33 alhamdulillah 33 kẹ́ ṣe allahu inú ẹgbà wa mí ìkànṣe aláwà kùbárù 34 ìyẹn jẹ́ ìpín kẹta náà àboríṣi kẹta so ó ní wọ́n sọ fún gbé kẹsọ eléyìí ó ní fàjì alúhà 25 ẹ̀ṣẹ̀ 25 25 bákanáà wàj alùfíhà àtàlílà ẹ̀fẹ̀ àtàlílà sí onáni láìlà ìlàlá ẹ̀fọ̀ náà kùn ẹ̀fìlẹ̀ yìí náà kún nígbà tí arákùnrin yìí sàábé yìí zaidun sábì tó jí ó lọ bá nàbí wa muhammad sallallahu pé nǹkan báyìí báyìí báyìí ni mo gbọ́ ni mo rí lójú oorun anabi sallallahu alaihi wasallam ní ẹ̀mọ̀ ṣe báyìí náà approval so ló jẹ́ pé nínú islam èèyàn lálàá àlọ́ kì í ṣe tá a dúró tì lórí ẹ̀sìn àfi tá a bára approval látọ̀dọ̀ anabi tá a bára approval in tó fi kalẹ̀ fún wa ti tó fún wa lẹ́sìn kò rẹ̀ sí bá ṣe fẹ́ rí àpúrúwà kò sánà muhammad sallallahu alaihi láyé mọ́ àwọn sahaba rẹ̀ wà nílá alim tán bá lálá kan wọ́n lọ bá nẹ́bí wa muhammad sallallahu alaihi yóò sọ fún wọn irú ẹni àdánù tá ń irun pípé tá ń ṣe yìí sàábé tó rí ojú oorun ló ti rí ó rẹ̀ lọ sọ fún muhammad sallallahu alaihi approve ẹ̀ àmọ́ míì tí wọ́n wà á rí lójú oorun tánàbí sallallahu alaihi ó gbádànù ìgbà mí ànábì muhammad sallallahu alaihi wa sallam wọ́n lè kírun tán ìrún àsìbá ó lè ní ta ló ní ta ló lálàá kan nu yín tó jẹ́ àlá tó dá táwọn èèyàn bá sọ yóò tù fún wọn ṣùgbọ́n kálá fẹ́ sọ àlá tá à ń rí lójú oorun afẹ́ sọ díẹ̀ sìn ebi báyìí ni ṣètọ́n ti gbà wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì tí wọ́n ń fi ara wọn ti ṣe ibè ìjọsìn tó ṣe pé kò sí ṣùgbọ́n wọ́n fẹ́ ṣẹ̀sìn lára àwọn tàtà ti sọ fúnra wa rí oníṣẹ́k abdulkadir rahimahullahu ta'ala tí àwọn kan tí wọ́n lẹ́ra wọn mọ́ tó ṣe pé ọ̀tọ̀ ni tí bàbá ìgbé ṣe ọ̀tọ̀ ni táwọn tí wọ́n lẹ́ra wọn mọ́ tí ọ̀pọ̀lọpọ̀ wọn mi ń gbé ṣe lónìí lójú oorun bàbá ìlàlá orí ìmọ́lẹ̀ lójú oorun ìgbà tó rí ìmọ́lẹ̀ yìí ó wá ń gbó nǹkan ipé ya abdulkadir ìrẹ abdulkadir ana rọ́bùka èmi ni ọlọ́wọ́n ọba rẹ kọ́d halaltulakal haram àwọn nǹkan tó jẹ́ nǹkan haramu tí mo ṣe léèwọ̀ mo sọ di ẹ̀tọ́ fún wọ náà ẹni tó wá ka kùránì yóò mọ̀ pé ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ó ti pé òfin òun yóò mọ̀ pé ti pé òfin rẹ̀ bẹ́ẹ̀ tó bá ka alukur'an yóò mọ̀ pé ọlọ́run ọbọ̀ ń pàṣẹ aburú látara ẹ̀sìn yé ẹsẹ̀kẹsẹ̀ ló sọ yí pé iksayalain ní ègbé ẹni ẹ̀kọ́ parẹ́ ìmọ́lẹ̀ yẹn ó bá di ìgbà tí ó di pé ó tají tilẹ̀ mọ́ táwọn ọmọ kójọ síwájú ẹ̀ ó àwọn wá ń ṣe mọ̀ pé bó o lẹ ṣe mọ̀ pé ṣèitán ni ìmọ̀lẹ́mọ̀ ló wà ó ní bẹ́ẹ̀ ni mo ka alukur'an mo dẹ̀ gbọ́ yé ní tí mo ka nú alukur'an ni pé ọlọ́run ọbọ kì í pàṣẹ ìbàjẹ́ ó ṣe máa jẹ́ pé tèmi ni ó wà special tọ́lọ́run wà padà sọ fẹ́mi lẹ́yìn ìgbà tí muhammad sallallahu alaihi wasallam tó ti jáde láyé ìpèrè abdulkadir àwọn nǹkan aráàmù mo sọ di ẹ̀tọ́ fún wọn kí la fẹ́ lóun eléyìí onípẹ́rù aláti abdulkadir láì torí amáyé àwọn èèyàn náà ti sọnù òun lẹ́rẹ̀ lómi nísìn yóò mọ̀ mú tí àwọn jẹ̀mọ́ tó ń tẹ̀lé àwọn ìyàwó wọn yóò mọ̀ lù wọ́n lọ ni ṣetán ti fi sí lọ́kàn ó ti fi hàn lójú oorun ipe ọtí tó mú yẹ kó mọ̀ mú ọtí alìjẹ́nà ni ó ti fi sí lọ́kàn wípé àwọn ìyàwó jẹmọ́ tó ń bá láṣepọ̀ ní ó ń fọ wọn mọ́ ni in tó ń ló máa spread inú ẹmọ irú àwọn cases báyìí tí ó mọ̀ pọ̀ ṣètọ́ni ti lórú èèyàn bẹ́ẹ̀ ní kọlọ́mọba kó yàwó aya ṣètọ́ni la fẹ́ ló muhammad sallam táwọn sábẹ́ bá lálàá approve mi àbí kó ní òun ni tó ń fi ṣeré so sàábẹ́ yìí ó lánàá muhammad sallallahu alaihi wasallam approve ẹ̀ ìpè ẹ máa ṣe ní 25 tẹ̀ sọ yẹn náà so tó túmọ̀ sí pé subhanallah 25 alhamdulillah 25 allahu akbar 25 la ilaha illallah 25 subhanallah walhamdulillah wàlá ìlàhìlọ́lá wàláhù akbar a lè pápọ̀ bẹ́ẹ̀ tá a ṣe 25 lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ subhanallah walhamdulillah wàlá ìlàhìlọ́lá wàláhù akbar a pápọ̀ báyẹn a lè ṣe 25 rẹ̀ eléyìí náà orinlẹ̀ eléyìí jẹ́ ìran kẹrin ọ̀nà míì ta tún lè fi ṣe àdìkárù yìí òun ni ká ṣe mọ́kànlá mọ́kànlá fún kọ̀ọ̀kan subhanallah mọ́kànlá alhamdulillah mọ́kànlá allahu akbar mọ́kànlá eléyìí náà orin ilẹ̀ bẹ́ẹ̀ gbogbo ó jẹ 33 papọ̀ eléyìí náà rí ilẹ̀ gẹ́bó ṣe ń bẹ in sọ̀hẹ́ muslim ìmí tó tún rí rẹ̀ náà gẹ́bó ṣe ń bẹ in sọ̀hẹ́ bukhari bákanáà sọ̀nà abu daoud òun ni subhanallah mẹ́wàá alhamdulillah mẹ́wàá allahu akbar mẹ́wàá èyí tí ń kálukú bá rí wípé ó rọrùn fún láti ṣe depending lórí bó bá ṣe ráyè sí òun ni kó mú kò sí tí ó burú ní gbogbo ẹ̀ gbogbo ẹ̀ náà ló dáa ṣùgbọ́n káwọ́ pé ókè 33 33 yẹn la fẹ́ ṣe ká máa farabalẹ̀ ṣe eléyìí kò ń ṣe nǹkan tó dáa dẹ́ntà bá ń ṣe àwọn àtikárù yìí náà ó dáa púpọ̀ tá a bá lè mọ lo àwọn ọmọ níkàwá láti lè fi ṣe é anabawa muhammad sallallahu alaihi wasallam gẹ́bọ́ ṣe rí lẹ́nu sunan wọ́n ni kàna ya àkídù tasbíha bẹ́yẹ̀dì a ma ṣe subhanallah alhamdulillah a ma ṣàwọn kan wọ̀nyí bẹ́yẹ̀dì pẹ̀lọ́wọ́ rẹ̀ nínú nǹkan tí ó rẹ̀ sọ nínú hadithi nusaira anabi sallallahu alaihi wasallam ó sọ fún àwọn obìnrin ó ní ẹ̀yin obìnrin اعقدنا بالانامل التسبيح والتقديس والتهليل ọwọ́ yín àwọn ọmọ níka yín ẹ máa fi wọ́n ṣe subhanallah ẹ máa fi wọ́n ṣe alhamdulillah ẹ máa fi wọ́n ṣe allahu akbar fa iná húnna masulatun mustantaqat torí pé àwọn ọmọ níka yín wọ̀nyí ọlọ́wọ́n ọba ó béèrè lọ́wọ́ wọn nípa yín torí náà ẹ mọ lò wọ́n láti lè mọ fi ṣe àfọ̀mọ́ gẹ́gẹ́ bá náà ṣe mọ̀ wípé gbogbo àwọn oríkèríkè ara wa lọ́wọ́ bó béèrè lẹ́yìn ẹnu wa ọlọ́wọ́ bá ní àlèyéwòmà náà tí mo aláàfọwà ihim wàtúkálímù na àìdíhìm wàtẹ́ṣàbù arjúlùmí makaniaxibò ọlọ́wọ́ ní anabuwa muhammad sallallahu alaihi wasallam ó wá encourage wa ká máa lo àwọn ọmọ níka wa láti lè fi ka àwọn nǹkan wọ̀nyí ẹlòmí a ní ẹ ọmọ níka ẹ̀dá wá fẹ́ ka nǹkan tó tóbi 2000 kọ́ anabi sallallahu alaihi wasallam ò recommend nǹkan tó tó 2000 fún yẹn rí kódà kò recommend 1000 ayẹ́sìn tó recommend òun ni 100 láàárọ̀ bí 100 náà ní ìrọ̀lẹ́ òun náà rẹ̀ ní gbólóhùn láìlà ìlàlá wàhdáwùlá ṣeríkàlá làwùlmọ́lùkù wà làwùlhámdù wà alákùnlẹ́ṣẹ́ ń kọ́dìr anẹ́mtọ́ aláàsánlẹ̀ tó bá ń ṣe irú eléyìí yóò jẹ́ ìpẹ̀ ìṣẹ̀rẹ́ fún yóò jẹ́ ìgbéga níbi ládá den ládá bí ẹni tó ṣe pó tú ẹrú mẹ́wàá lẹ̀ yóò túnmọ̀ ọbẹ̀ fún ẹni tó bá fi lè sọrú ẹ̀ bí ó sọ ọ́ láàárọ̀ àbẹ̀ni tó sọ ní ìrọ̀lẹ́ ṣùgbọ́n ká ní a fẹ́ fa nǹkan tí ó mọ̀ wọ bí 1000 torí a di tẹ̀sùbá tó gùn eléyìí kò ń ṣàrẹ ìsìn islam anábíwá muhammad sallallahu alaihi wasallam kò rẹkọmẹ́ndì irú ẹ̀ náà mi yóò túmọ̀ sí pé a lè ṣàfọmọ́ ọlọ́wọ́ bá tí ó pọ̀ tí ó ló ń kà á lè ṣe yíhun ṣùgbọ́n tó bá ti pàfẹ́ fún kà sí torí ẹ̀lá fún wọn wá tẹ̀sùbá 1000 káàkiri àbá fi wó ní 500 káàkiri anẹ́bísọ́lá sàn kò rẹkọmẹ́ndì irú nǹkan bẹ́ ṣùgbọ́n a lè máa ṣe so anabi wa muhammad sallallahu alaihi wasallam ó encourage wa lórí ìmá ṣe ìrántí ọlọ́wọ́ ọba anabi sallallahu alaihi wasallam ó ní mu'aqibatun la yakhibu qailuhunna àwọn gbólóhùn kan bẹ táwọn èèyàn máa ń sọ tó ṣe pé a máa sọ lẹ́yìn ìhun ni tó pé tó bá ń sọ irú èèyàn bẹ́ẹ̀ kò ní pàdánù òun ni subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar tó da ká mọ sọ gbólóhùn yìí bí kálukú wa bàbá ṣe lágbára mọ ẹlòmíì ó lè jẹ pé tán bá kírun tán tán bá sálámà èyí tí ó ṣe òun ni pé kó jáde tó bá jáde tó bá ń sọ ọlọ lórí yìn bá láìfi tó bá dẹ̀ ṣe sùúrù tó sọnù mọ́ṣáláṣí náà bá láìfi ní tó ṣáà pàtàkì jùlọ òun náà ni ká sọ gbólóhùn yìí eléyìí dáa púpọ̀ ní àfikún àwọn àdùkárù tí a ti sọ síwájú tẹ́lẹ̀ a ní anábíwá muhammad sallallahu alaihi wasallam tó bá sálámà gẹ́bó ṣe ń bẹnu hadithi sauban in tí ó kọ̀kọ́ ṣe òní kó ṣe astagfirullah astagfirullah astagfirullah yóò ṣe mẹ́ta rẹ̀ lẹ́yìn yẹ yóò ṣe aláhùmá anta salam wa minka salam tabarak ta yadal jalal wal ikram anam sallallahu alaihi wasallam yóò ṣe léyìí yóò wá tọ́ọ̀nù padà ìṣẹ́dá kó dojúkọ àwọn jẹ́mẹ́ tó wá ṣe pé lọ́rọ̀ bá wọn sọ tí ò bá dẹ̀ lọ́rọ̀ bá wọn sọ anamisọ́lá asam ó lè dojú kọ bí ẹgbẹ́ ọ̀tún báyìí tó túmọ̀ sí pé yóò kọ apá ọ̀tún sáwọn jẹ̀mọ́ apó sì wà ní kibla àmọ́ ṣe báyìí ń gbà mí ṣùgbọ́n tó bá kírun gbàrà tán yóò ṣe astagfurullah mẹ́ta bákan náà yóò ṣe aláhùnmá àtẹ̀sálàm wàmínkà sálàm tabarak tayyadal ikram gẹ́gẹ́ bí n ti aṣàlàyé síwájú àbí ta aṣàlàyé ní ọ̀sẹ̀ tí ó kọjá lẹ́yìn náà àwọn àzikáàrù míì tánimsọ lásán túnmọ̀ ṣe tàṣàlàyé fún wa hadithi abdullahi bin zubair ni bákaná hadithi muawiya tí ó gbà wà látọ̀dọ̀ al-mughira bin shu'ba gbogbo àwọn kan yìí ta lè sọ ni náà pẹ̀lú gbogbo eléyìí tó ń bẹ ńlẹ̀ sí kíyàn kan wá wo pé ah wọ́n bá ti kírun tán wọ́n ń ṣàdúà wọ́n ń ṣàdúà problem tí mo kàn ní pẹ̀lú wọn nánu kí lágbà lérò pẹ̀lú ṣé ìyá arísímú ó wá ìyá agànímú kìníkan wá ìyá iléyìmú ṣé lè ń ta àgbàlérò pẹ̀ládùwà lélẹ́yìí rárá anábíwá muhammad sallallahu alaihi wasallam kò ń ṣe ruwa àwọn nǹkan báyìí àdẹ́lé mẹ̀sìn ju ànábì muhammad sallallahu alaihi wasallam àlè mọ́ jù lọ àlè mẹ̀sìn ju àwọn sàhábà rẹ̀dùwánù láàrín àlè a lọ sí tẹ́kù lápẹjúwe anábíwá muhammad sallallahu alaihi wasallam ó sọ fún àwọn sahaba rọ̀dọ̀wánu láàrín ó ní stekfuru lè àkíkòm wasaluláwò tẹ́sílítà ẹ wá àforíjì fún ọmọ ẹ̀yà yín ẹbẹ̀ lọ́wọ́ bá kọ́ lọ́wọ́ bá fi ẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ fa ináwó ana yus al wọ́n ń bèèrè lọ́wọ́ rẹ̀ bó ṣe wà nù sàárè yìí níta bá sábà ní pé kálukó bẹ̀rẹ̀ àdúrà títí ẹni tó expect pé kí àwọn èèyàn máa ṣàmì lórí tó ń bá ń ṣe a wá pin lọ́tọ̀ọ̀tọ̀ eléyìí kọ̀kọ́ ṣe ná lẹ́yìn ní eléyìí ó ṣe lẹ́yìn ní eléyìí ó ṣe lẹ́yìn ní eléyìí ó ṣe eléyìí ó súnà muhammad sallallahu alaihi wa sallam anábì tó ní ẹ wá foríjì fún kò ní kẹ́ sọ sí gbangba ata òun nìkan ló sọ̀rọ̀ ó dẹ̀ sọ fáwọn sàhábà rùdùwà ńlá alẹ́m ẹ wá foríjì fún ọmọ ẹ̀yà yín ẹbí lọ ọlọ́ọ̀bá kọ́lọ́ọ̀ bá fẹsẹ̀ ṣùgbọ́n káyẹ̀ tún dá agbáàdúrà mí kalẹ̀ nípa pé atúnfẹ́ ṣàdúrà ìmọ̀mù kìíní kan náà ń bọ̀ wá ìmọ̀mù kìíní kan náà ń bọ̀ wá eléyìí bí ìgbà tá à ń sọ yí pé a mọ ẹ̀sìn ju àlẹ́ muhammad sallallahu alaihi wa sallam lọ́dún ẹni tí nǹkan bá dẹ̀ yé yóò kàn mọ́ wò wá nípa yí pé nǹkan ò àwọn wọ̀nyí ni ṣùgbọ́n ká mọ̀ wípé wàhẹ́rù umur ìmọ̀nà anabi muhammad sallallahu alaihi wasallam ìtànàbí bá ti sọ fún wa ká ṣe ẹ jẹ́ ká ṣe é bẹ́ẹ̀ ká dẹ̀ nígbàgbọ́ wípé láàdá tó kún jùlọ òun náà ni táàrí wájú ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala abẹ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ìtì abára sọ yìí náà kọlọ̀bà